وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أمة إيمان اتقوا ربكم في السر والعدل واعلموا أن ربكم سبحانه وتعالى كان يحثكم على تقواه في السر والعلن واعلموا عباد الله أن الملائكة خلق من خلق الله خلقهم الله كما وصفناهم لكم بالنور كما رأينا من حديث أم المؤمنين رضي الله عنها وارضاها أن النبي صلى الله عليه وسلم قال خلقت الملائكة من نور إلى آخر الحديث وفي الخطبة المالية قد تكلمنا عن أوصاف الملائكة وقوة التي رزقهم الله بها بتشكل وجينا بأحاديث منها ما رأينا في الصحيحين من حديث عبد الله عبد الله أن رسول الله صلى الله عليه وسلم أخبرهم أن الله بعث ملكا للأقرب والأبرص والأعمى كما ذكرنا لكم في الخطبة الماضية فإن شاء الله اليوم الخطبة تتعلق بأسماء الملائكة ووظائفهم وما رأينا من عجائب هل الملائكة هل هم يموتون أم من الخلق الذين يكونون دائما كل هذا إن شاء الله تتعلق الخطبة بها لعلنا نبدأ بأعظم ملائكة الله وهو جبريل عليه السلام ولذلك جاء في الصحيحين أو أقول جاء في الصحيحين من البخاري رحمه الله تعالى من حديث عبد الله بن عباس أن جبريل جاء النبي صلى الله عليه وسلم فسأله ما تعدون أهل ما تعدون على بدر منكم قال رسول الله صلى الله عليه وسلم هم خيارنا فقال جبريل أيضا ونحن معشر الملائكة الذين شهدوا بدر منا هم خيارنا ومن هذا الحديث استنبط العلماء رحمهم الله تعالى أن جبريل عليه السلام هو أعظم وهو أقرب إلى الله سبحانه وتعالى من الملائكة وكذلك كذلك كان اليهود عليهم لعنة الله كانوا يتخذونه عدوا ولذلك قال ربنا سبحانه وتعالى في سورة البقرة أعوذ بالله من الشيطان الرجيم قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله فإنه نزله على قلبك بإذن الله هدى وبشرى للمؤمنين الآية وكذلك سمى الله سبحانه وتعالى ملكا اسمه ميكائيل وهو الموكل بالقطر والمطر وبالنبات النبات وبالأرزاق كما رأينا في مواضع كثيرة في كتاب الله العزيز وكذلك وصف لنا الرسول صلى الله عليه وسلم ملكا يقال له إسرافيل وهو الموكل بالنفخ في الصور كما رأينا في عدة آيات من القرآن الكريم حيث أثبت الله سبحانه وتعالى لنا أن ملكا سينفخ في الصور عند قيام الساعة وكذلك رأينا في صد السجله أن الله سبحانه وتعالى سمى ملكا ملك الموت ومن ومن الملائكة ملك الجبال ومنهم ملك الموكل بالقطر أفرادا أفرادا وكل هؤلاء رأينا أسماءهم في القرآن الكريم ورأينا بعض أسمائهم في الأحاديث الثابتة الصحيحة عن رسول الله صلى الله عليه وسلم ومن الملائكة من لم يسمهم الله سبحانه وتعالى بل وصفهم رسول الله صلى الله عليه وسلم بأعمالهم ووظيفتهم نسأل الله الذي لا إله إلا هو أن يجعل الذين يستمعون القول فيتبعون أحسنه وقال فرق سؤال مسلم أقرأ لكم يقول النبي صلى الله عليه وسلم يترى ما نقول بما جاءك فوق ọlọ́pàá ti sàlékún kí a ti lè fà níbi sallallahu alaihi wasallam àtàwọn alẹ́ àtàwọn sàhábà rẹ̀ àti ìgbà tí bá ń tọ ojú ọ̀nà rẹ̀ tí ó fi díjọ́ àkẹyàmẹ́ ẹ̀rọ sọ́nà tòótọ́ à ń sọ wọn létí ọba yìí pé Allah subhanahu wa ta'ala kò sígbà kankan tí ń bá wa sọ̀rọ̀ àbí kó jẹ́ pé yóò sọ̀rọ̀ nípa ìpayà ọlọ́run ọba fún wa ló fà tí àdébí sallallahu alaihi wasallam fún gbogbo kókọ́bù tí mẹ́mbà ni o yálà ń sàn wà ní àkójọ kásìkèlì pẹ̀lú wọn àdébí ò nítorí pé nǹkan ẹgbẹgbẹ iná ni àmì sallallahu alaihi wasallam gbé wáyé pé Allah subhanahu wa ta'ala ni yóò fi là wá tó bá dẹjọ́ kẹyàmá àmì ọlọ́run nínú àánú rẹ̀ kó mọ̀sálẹ̀ kan pé tí ó mọ̀ páyà rẹ̀ ní ìjẹjọ àti sáájú ìjẹjọ àti wà lórí irúkùnù ẹlẹ́ẹ̀kejì min arkanil iman òun náà ni al-iman bil malaika òun náà ni nígbàgbọ́ pẹ̀lú àwọn màláíkà asàlàyé fún wa pé àwọn màláíkà yìí alamun min awalimi àwọn màláíkà yìí jẹ́ àgbáyé kan min nínú àwọn àgbáyé tó jẹ́ pé ojú wa ò lè tó aṣọ hikma kí ni àwọn ọgbẹ́ ọpọlọ wa lè gbé tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó ṣe wọ́n ní dojú òde tó nínú ẹ̀ asàlàyé fún wa pé tá a bá rí àwọn mọ̀lẹ́kà àti ibi ayé nítorí pé ìròyìn tí Allah subhanahu wa ta'ala tó fún àwọn mọ̀lẹ́kà ìròyìn tí láàká ìròyìn gbé nígbà tá bá rí kan nínú wọn فده يبقى النبي صلى الله عليه وسلم كما جاء في سنن من ابي داود من حديث جابر امسى سرى يفوا يبقى ملاكو كنا ملاكو الله با nígbà tí Allah subhanahu wa ta'ala ń bọ̀ wọn ju ẹ̀fọ́ wa ó ní ẹsẹ̀ rẹ̀ yé ń bẹ fìlàbù sufla nísàlẹ̀ ilẹ̀ ẹlẹ́ẹ̀kejì nísàlẹ̀ lọ́nà bákan náà wàhálà àkọ́rùn ìhè arṣu rahman tábà wá fẹ́ wo òkè rẹ̀ báyìí tó ní gbọ́dọ̀ wá gadé wọ́n ní orí rẹ̀ báyìí ní àrà ṣọ̀rọ̀ bàbá wa téèyàn máa rìn lọ títí tọ́wọ́ àpàdé lẹ́yìn tí a gbẹ̀yàn nílé ìgbà ayé gbẹ́rẹ̀ asọ́kẹ́ Allah subhanahu wa ta'ala ọmọ àmọ́ sí wọ́n ní ẹ̀dà tí ó dúró lé tó bá ń fún wa ṣùgbọ́n jẹjọ asàlàyé pé àwọn màláíkà ọlọ́mọ báyìí àtàṣà kàlóyìn nínú ẹ̀mà tọ́lọ́mọ bá dáná ọlá lóòrò yẹn wọn ó ní wípé wọ́n máa ń gbé àwọn nǹkan bí wọ tí wọn ò ní wá ní gẹ́lẹ́ bí ọgọ́sùn kan bá ṣe dá wọn nínú ẹ̀ ó ní a ti àwọn ẹ̀mẹ́ta kan táǹtà sọ̀rọ̀ fún wa nígbà ní Israel nínú àwọn ẹ̀ṣẹ́ ní tọ́jẹ́ pé bárakọ̀ lọ́wọ́ lẹ́hùn ọlọ́run bá ti wọ́n lákòókò tó kọ́ lọ bá wọn àlábọ̀rọ̀ wọ̀ lábọ̀rọ̀ sọ̀rọ̀ àmọ́ amẹ́jẹta yìí afọ́jú mẹ́nu wọn ìtẹ́ adẹ́tẹ̀ni alọ́sọ̀rọ̀ sí gbìmọ́lá kù dìde asàlàyé kí ni tọ́mọ̀ àṣẹlẹ̀ sí àwọn nígbà ìhàdíìsì bí ìdílé ìtàhálà kókó tí kúrò ọ̀rọ̀ àwọn nàìjíríà náà nípa ibi àwọn nàìjíríà mi ń gbé àwọ̀ oríṣiríṣi wọ̀ ńlá fi rí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn sàhábà tó jẹ́ wípé wọ́n máa rí jìbìrì ṣùgbọ́n rí tí wọ́n máa rí kìí ṣe rírí ní pàápàá bí àfọ́nà bá ṣe dájú bí kò jọjọ wọn a máa rí nígbà tó bá wá ní àwòrán èèyàn iná fàtàbílẹ̀ àti ìtàbá àwọn ọmọ tó gbajúmọ̀ yẹn wípé bàyìí náà nínú kristu náà sílám adúgbò sílám dọ́kà ìtọ́ra àrẹ àwájọ tí ọkùnrin tó jáde sí wa nígbà tó padà sàlàyé yẹn tí ó jáde sí wọn yẹn ọkọ̀dà rí pé àádà jibril jibril náà nìyẹn ọwọ́ abàyín láti wá kọ́ni lẹ́sìn ńlá sọ fún gbogbo sọ̀hágbà tí ń bẹ ní jírísà yẹn wọ́n rí jibril ṣùgbọ́n wọ́n rí nínú yìí pé ọwọ́ ní àwòrán yẹn gẹ́lẹ́ bí àwọn aṣíṣà wọ́n ti yàlọ́ tààrà àríhá bó náà ṣe máa rí nígbà kò bá wá tí yóò mọ̀ sálámà ránṣẹ́ sí ìyàwó aṣíṣà tí aṣà náà máa dá lóun padà gbogbo eré ó jẹ́ àmọ́ ìpé àwọn ẹ̀ka ọ̀rọ̀ ọ̀ba Allah subhanahu wa ta'ala dá wọn náà tó jẹ́ pé wọ́n lágbára kí wọ́n yí sí nǹkan mi akúrí ẹ̀rí bẹ́ẹ̀ àbúrò sáà sọ fún wa pé Jibrilu yìí kí máa wá bá wọn ní àwòrán ẹ̀dẹ̀kan náà sọ àbá àtàkùn dékìyà dékìyà yìí gbàtà wọn fún àṣọ kí ló fà tó fi jẹ́ pé àwòrán ẹ̀dẹ̀kan gbé wa wọn jẹ́ lọ́jọ́ lónìí hasanul aiha ọkùnrin níyẹn bá rí ẹni tó bu tó jẹ́ pé rírí rẹ̀ a máa dùn mọ́ ọkàn nítorí pé ọlọ́sùn máa tọrọ dáadáa ilá tó fi ìsìmáàtì wípé àwọn màláìkọ́ ọlọ́run ọba tí wọ́n bá fẹ́ wá ìwà tí wọ́n máa wá ìwà ẹ̀tọ́ rẹ̀ wá gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ọlọ́sùn máa tọrọ dáadáa ti dá àwọn náà ìgbà tó dá wọn dá wọn. àwọn náà màláìká yìí pẹ̀lú àti gba àwọn òròyìn wọ̀nyí a fẹ́ sọ díẹ̀ nínú àwọn ìtọ́jẹ́kẹ́ ọlọ́sùn máa tọrọ a fẹ́ mú àwọn orúkọ yìí àti kí làwọn ṣẹ́ tí àwọn mọ́lákù àbí àwọn mọ̀láìkà lápapọ̀ tí wọ́n ń ṣe àkọ́kọ́ náà àwọn àfáà níta wọ́n sọ̀rọ̀ nípa àwọn mọ̀láìkà pẹ̀lú orúkọ wọn ẹni ká kọ́ bèrè yìí pé àwọn mọ̀láìkà wo ló lọ́lá jù níwájú ọlọ́run wa subhanahu wa ta'ala ìdí àwọn mọ̀láìkà hal hum mutafawitun fi fadailihim ǹjẹ́ àwọn mọ̀láìkà ǹjẹ́ wọ́n dúra wọn lọ nínú ọlá tí wọ́n ní àbí ipò kan náà ni wọ́n wà níwájú ọlọ́run subhanahu wa ta'ala ìdáhùn náà ni wípé àwọn màláíkà jura wọn lọ àwọn màláíkà wọ́n ní àpàdé jura wọn lọ àwọn màláíkà wọ́n jura wọn lọ nípò níwájú Allah subhanahu wa ta'ala ní mo láti rí eré àfọ àwọn bẹ́ẹ̀ ní Abbas sẹ́lẹ̀m Bukhari ó ní àníbi sallallahu alaihi wasallam ó ní jẹ́ àgbọ̀n sọ́lám jìbìlì wà bá sọ́lám jọ kan fàpáàlì ó wá bẹ́ẹ̀ níbi rí pé ìwọ ń ṣe ọlọ́run ọba tí ẹ̀dùn náà kí lẹ́ ń sọ nípa àwọn tó jẹ́ pé má dàgbù nàbí mọ̀ ṣe ìdàbàdàn fún ikọ̀ kí lẹ́ ń sọ nípa àwọn tí wọ́n lọ ogun bá nínú ìlú ẹ̀yìn mùsùlùmí tẹ̀ mẹ́láyé ànábì ní tá a máa sọ nípa wọn nípa wọn ni pé wọn kì í àrùn náà a máa ń sọ pé àwọn eré ìlọ da àdúgbò wa tó jẹ́ pé àwọn sàhábà àwọn náà jura wọn lọ àwọn tó lọ Bádírì àwọn ni wọ́n wà nípò àkọ́kọ́ nínú àwọn sàhábà ànábì ní àwọn sọ pé ìrànlá ni wọn àwọn lẹ́nu eré jù wa ìbílù ní bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ànábì sallallahu alaihi wasallam sọ́wọ́n sọ àbàtì ìjọba lórí bẹ́ẹ̀ làwọn màláìká náà mọ́ sọ́rọ̀ àwọn wípé àwọn màláìká tó lóore jù nù wa òun náà ni alladhina shahidu badra minna iná ni àwọn màláìká tí a lo ogun bádìrì nù wa àtúndẹ̀rì náà wípé àwọn màláìká wọn sí ogun bádìrì àwọn tó ogun bádìrì nínú àwọn màláìká àwọn ni a lóore jù gbogbo màláìká tí a lọ àwọn tó ọ̀gá nú wọn nígbà tí wọ́n pé àwọn onílò lórí ìlú òun náà ni mọ́lápù Jibril alayhi salam nítorí pé òun náà lùkú wọn sì wá láti wá ọ̀rọ̀ àti sallallahu alaihi wasallam lọ ní ogun bá dé Jibril alayhi salam Allah subhanahu wa ta'ala ó ṣe ní ọ̀gá àwọn màláíkà Allah wá gbé iṣẹ́ méjì tó lágbára lọ àti sọ díẹ̀ nínú òròyìn rẹ̀ إذا رسالة وجدنا لذا ابن مسعود في مسلم محمد رحمه الله تعالى إذا رسالة نوري جبريل ولو ستمع الجناح النبي لما دور جبريل orí ìyẹ́ 600 pẹ̀lú jibril ìyẹ́ kọ́ọ̀kan sì rèé ó bo mọ́ṣílìkù sí mọ́gbìn ibi òrùngbé yọ níbi gbé ibi òrùngbé wọ̀ ìkọ́ ìkọ̀ọ̀kan rẹ̀ ó bò mọ́lẹ̀ ẹ̀rọ ọwọ́ ní 600 ní irú eléyìí Allah subhanahu wa ta'ala ó fi jibril ó gbé iṣẹ́ tó lágbára lé lọ òun náà ní pé jibril òun náà dàmú wákàlù the inzaj wahid òun náà tẹ̀ ń tẹ́lọ̀ subhanahu wa ta'ala sọ a fẹ́ àwọn èèyàn ní ìròyìn kan láti kọ́ bá ti mẹ́rin sọ́nà ìlọ́fà nígbàtí ànábì sallallahu alaihi wasallam tó rí Jibril nípa ìsọ̀nù púpọ̀ tó kọjá yìí pé ànábì ò rí ju ẹ̀mejì lọ nípa àbúrò wọn sì dáa nínú ìbátámsà kọ́kọ́ rí òun náà ìbátámsà ń pàdé rẹ̀ tí ó sì ń padà bá nàbí sọ̀rọ̀ ọ̀nà ìsàlọ̀lé Khadija ọwọ́ tó jẹ́ ìyàwó ànábì sallallahu alaihi wasallam níjọ́ náà lọ́n ó mú ànábì lọ bá wọn kọ́ ìlú náà fàlì wọ́n kọ́ ìlú náà fàlì wọ́n sọ fún Khadija wípé ẹni tí ànábì ẹni tí ọkọ rẹ̀ rí o ẹni tọ́jọ́ wípé nàmúùsù yẹn ni àwọn máa ń nígbà náà ó ní nàmúùsù ni ìtọ́sí máa ń wá ń ṣe ni wípé ìmọ̀ wọn fún ìmọ̀ sánmà ayé ọkọ rẹ̀ lọ́rùṣà rẹ̀ yóò padà di ìmọ̀ lọ́jọ́ ọ̀la ìlà fún nínú àwọn àpá tí wọ́n sọ yìí pé awúgbọ́lùmọ̀ asilámà wọ́n ìgbẹ̀lẹ́ ẹni òun náà wọ́n mọ̀náfàn gẹ́lẹ́ bí àbáwọ̀ fẹ̀mí rahmanu ta'ala bí wọ́n sàlàyé ṣùgbọ́n abẹ́mú ni wípé jibril alayhi salam ìmọ̀ ń sọ̀ kalẹ̀ wá fún àwọn ànábì ọlọ́run ní wáyé sẹ́dọ̀ ọ̀gbìn lọ́rùn àwọn bá wá ní ṣé jibril tún ní iṣẹ́ mi tó yàtọ̀ sí tó mú wáyé wá fàjàwábù náà ìdá tún lágbára náà gẹ́gẹ́ bí ó sì jẹ́ wípé tó mú wáyé wá ó sì lágbára òun náà ni wípé òun náà lọ́nà bá fi sọ ọrí pé tó bá fẹ́ bínú sí àwọn èèyàn kan ọlọ́mọ má bínú sí wa o tó bá fẹ́ bínú sí àwọn ìjọ kan jìbìrì náà lọ́nà bá sọ àwọn ọ̀tá ní ọ̀rẹ́ ọwọ́ àṣẹ ń bọ̀ sẹ́sẹ́ ìṣojú kí lẹ́bi tá a fi lélẹ̀ òun náà ní kí sọ àwọn ọkọ mi lóòtẹ́ àwọn ìjọ ànábì lóòtẹ́ alẹ́ ìsàrà ìgbà tí ọlọ́sùn àwọn ọ̀tá fẹ́ bínú sí wa àwọn àfáà ní jìbìrì náà lọ́mọ bá rán ní pẹ́pọ́ wá ó sì wá kí iye rẹ̀ bọlẹ̀ nínú ìlú wọn ó sì gbé ìlú lórí ìjà àtàwọn tí mẹ́mẹ́ ó sì gbé ọ̀nà sọ́mà débi wípé àpá kan náà àwọn olùkọ̀tàn wọ́n ní gbogbo àmọ̀lẹ́kà sì ń gbọ́ ohun àwọn tí wọ́n ń bẹ nínú ìlú nígbà tí wọ́n ti rọ òkè ó sì jẹ̀rọ mọ́lẹ̀ padà wọ́n sì parẹ́ alákúnlé jibril alayhi salam Allah subhanahu ó mójútó àwọn nǹkan méjì tó ṣùgbọ́n ìtọ́gbà ọdún sẹ́rẹ̀ tó máa ń ṣe gbogbo ọgbà òun náà ní ìsàlùwáhùn òun ni kó mú wáhìí wá bá àwọn ànábì ọlọ́pàá mọ́sára wá dé àwọn àfáà ní sí Jibril tí gbogbo ẹgbẹ́ ti wá rí Jibril tàbí tí Allah subhanahu wa ta'ala tó ní Jibril lọ wá fún nínú ìsíkàsí kejì tó ti di ànábì ọlọ́pàá fánìjàwá àbúlá ìdáhùn náà ní gbúra ara gbogbo ẹni orí Jibril tàbí Jibril wá sọ̀rọ̀ kọ́sí kejì fún ọ̀sọ́ di ànábì ọlọ́run gẹ́gẹ́ bí a sì rẹ́rìí pé ọlọ́run subhanahu wa ta'ala ọ̀rẹ́ Jibril sí Maryam nígbà tí Allah subhanahu wa ta'ala fẹ́ jẹ́ kó bí ọmọ tí ó máa jẹ́ ìmọ̀ rírí àti bíbá sọ̀rọ̀ àti bíbí sẹ́rẹ́ dùbìlù látọ̀rọ̀ dùbìlù sí mọ́ríyàmù ọ̀sán mọ́ríyàmù di ànàbí ọlọ́mọba àfihàn rí wípé àwọn ànàbí ọlọ́mọba àti àwọn òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala máa ń fi wáyé ìdí máa fi ránṣẹ́ sí wọn ọ̀gá sọ́tọ̀ tí jìbìrì wá jẹ́ òun náà ni kó ṣe mú kúrán wà bá nínú Muhammad sallallahu alaihi wasallam ọ̀gá wáyé tó mú wá òun náà lọ kúrán ìlọ́fà tó jẹ́ pé kúrán ni wọ́n ní jìbìrì àmọ́ wá fún ànábì sallallahu alaihi wasallam pàápàá jùlọ fi ramadan nínú ramadan yóò wá kà fún ànábì láti bẹ̀rẹ̀ tèdókun ó tó wá di pé ọdún tàbí sálàm tí ọdún Jibril alayhi salam àwọn àfáà àdìsẹ́ ti ó ń mú wáyù wá ó sì tún máa ń bá àwọn subhanahu wa ta'ala mú ìbínú rẹ̀ sálórílẹ̀ nínú àwọn tá a tún wá rí lè mọ̀ ni pé ǹjẹ́ Jibril nìkan náà wá fi dógò sọ̀rọ̀ wáyù ǹjẹ́ atúrímọ́lápù míì náà ó tún mú wáyù wá tábù sí ìgbé àwọn àfáà ní bìnísìmọ́jà nàbí yìí sallallahu alaihi wasallam táwọn fẹ́ wò níbu àsìlípà àmúṣe àdébẹ̀ sálá a rí wípé Jibril nìkan mú wáyù wá bá nàbí yàtọ̀ sí àwọn ìmọ̀kọ̀ọ̀kan tí àwọn ọ̀sùn fún àtàkùn sí i kí náà ni ìmọ̀ yẹn olóòdì márùn àyìn nàbì sọ̀hí lẹ́wọ̀n mùsùlùmí ọgbọ̀n tààrà nàbì sàbẹ̀ nàbàs àyìn nàbì olóòdì nàbì tààrà lọ́dọ̀ àwọn mùsùlùmí nàbì sàbẹ̀ nàbàs wípé abẹ́ nàbàs ni kẹ́lẹ̀ jibril salam kọ́ ìlú mọ̀ salam jibril salam ọ̀n bẹ kọ́sìlá nìjọ kan ọ̀n bá nàbí ìnàjú ìmá nàbí ìnàjú ọ̀pẹ́ ìrìn jibril bá gbọ́ ọ̀sán ní àdàkí ìlànà ìrìn jibril bá gbọ́ nǹkan kan tó lókè fọ̀rọ̀fọ̀ àrọ́sà bílù wá gbé ojú rẹ̀ sókè ń wo òkè fàìdá húwà bá gómìnà àbúwádìí sàmà ńgbà tí ìbí ní owó òkè báyìí ọba di ilẹ̀kùn kan nínú àwọn ilẹ̀kùn tí sẹ́mà ní ni wọ́n sí ń jọ náà bílù wọn sọ fún àníbẹ̀ sàlámù yìí pé ya Muhammad ní òjíṣẹ́ ọlọ́run bá ilẹ̀kùn tí a sí lónìí wọn à síbẹ̀ tó lọ́n ti dá sẹ́mà àtìlẹ̀mú òsì ọ ń lọ́wọ́ ìní mọ́lákùn kan bá jáde pọ̀ láti ẹnu ẹ̀kùn tiẹ̀ sí o ìbílẹ̀ tó sọ fáwọn ìbílẹ̀ pé mọ́lákùn ti ń bọ̀ sórí ilẹ̀ ayé wọn ò kọ̀ wá sórí ilẹ̀ ayé lẹ́gbẹ̀ẹ́ lọ́mọ bá ti dá kọ́ wá sáyé rí kọ̀ wáyé rí òní ni ju àkọ́kọ́ tí ọkọ̀ wáyé náà ti dá mọ́lákùn yẹn wá dé ni wọ́n sọ fún jìbìrì ìlú sọ fáwọn sáà pé ọlọ́run ni Muhammad sallam ó sì ní wọ́n fún ọ ní nǹkan méjì fẹ́ tó jẹ́ pé òfu ẹ̀ dábìú tẹ́ dábìú tẹ́ àhónà kò sẹ́ni kankan tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó fún wa nínú àwọn ànábì ọ̀nà tó ṣáájú rẹ̀ ọwọ́ á fi ṣe àpọ́nlé fún ọ ó sì jẹ́ wáyù náà nínú tó kí níbílò fún wa àwọn anìkìnnì dán ó ní òun náà ní suratul fatiha òun náà ní fatatul qida àti àwọn akhiru suratul baqara àti àwọn àyà tó ń gbẹ̀yìn suratul baqara àwọn afọ àbáyé kápá ó mú wáyé wá bá nàìjíríà tí èyí ṣe jibril alayhi salam fàyìnlá ńlá fẹ́rẹ́ rí pé jibril ọlọ́run ọba ní kọ́ mọ́ mójú tó wáyé lóòótọ́ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala nígbà míì náà a máa ṣe kí ni o a máa yọ̀ǹda fún àwọn nàìjíríà míì náà bọ́ bá ṣe wò láti lọ rí jíṣẹ́ fún àwọn ànábì kẹ́lẹ́bí ẹ̀ àwọn afọ àjẹkọ̀lẹ̀ wáyé pé òun náà ni mọ́lákù wà ní wákàl bilimọ́tọ̀rọ̀ wà ní fọ́tọ̀r wà ní báàtì nabat pàtàkì sí arzak mọ́lákù mikael ó ní Allah subhanahu wa ta'ala kọ́ mọ́ àmójútó bí òjò sì máa rẹ̀ ó ní Allah subhanahu wa ta'ala kọ́ mọ́ àmójútó bí irú bí ó sì máa jáde nínú rẹ̀ ó ní Allah subhanahu wa ta'ala lọ́dá ọmọ yanjú àlámọ̀rí bóò ní arísìkí ni ó sì máa lọ káàkiri káàkiri àwọn afọ àwọn ní mikael nínú ọ̀rọ̀ tẹ̀lá tí Allah subhanahu wa ta'ala tó dá òun òun náà iná tó wà ní ipò tó tún súnmọ́ ipò Jibril tàbá ti mú Jibril tẹ̀lé àwọn ẹ̀ka ọlọ́run wa á ti mú mi gà yín iná ọ̀fọ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà òun náà pọ̀ lẹ́yìn tí máa ń wá kí ànábì sallallahu alaihi ńlá fi nínú hadith yìí pé àìmọye ìgbà Jibril lọ́wọ́ àbádìí nìkan iná ọ̀tẹ̀lẹ̀ wọ́n jọ máa sọ̀rọ̀ ìkóòdò lórí ẹ̀mùsálá ìkóòdò ń bí ẹsẹ̀ ìkọ́ máa sọ̀rọ̀ ìkẹjọ́ máa dáná gẹ́lẹ́ bí a ṣe rí nígbà tí ọ̀rọ̀ sẹ́yìnwó tí wọ́n sọ́sá mùsálá tó bí ṣẹlẹ̀ gẹ́lẹ́ bí a ṣe rí nígbà tí ọ̀rọ̀ sẹ́lá tó lọ́n fẹ́ kọ́ ní bí ó sì mẹ́ kọ́ káàbọ̀ àn ní ọ̀nà onírànà tí ó sì mẹ́ jẹ́ méje tí jíbìlì sọ pàdé bí ọyá ìdájọ́ wa tó bẹ̀rẹ̀ pé bóun tó àwọn afọ àwọn nílé ìmọ̀ akọrin pa sẹ́tìmì kàyí ní sí ni wípé gbogbo ọdọọdún ọlọ́run ti ní ó rí bẹ́ẹ̀ wípé gbogbo ògbò tí mẹ́ka ìlọ mọ̀rọ̀ pátá lọ́dọọdún ẹgbẹ̀rún ti táyé tí àlùkè àwọn òfin tó ojó kò ní jura wọn lọ lápẹjúwe a sọ wípé one thousand litres ìní Allah subhanahu wa ta'ala ìlọlọ́run ní kí mẹ́ka ìlọ mọ̀rọ̀ láti àmì ètò ojú ọ̀mọ̀rọ̀ náà kìí ṣe pé òrò tó bá rọ̀ tó lọ yóò ju ìtọ́rọ̀ ní ọdún eléyìí lọ kò ní dúra wọn lọ nínú sẹ́tọ́rọ̀ sọ́lá gbé fún mi kódà àwọn àfáàní níbi ọlọ́pàá sọ̀fọ́dà ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kí ni wọ́n nípa tó fi jẹ́ pé lọ́dún kan sí kejì nílùú tiwa òjò ọkọ̀ fábíjọ́ tó ti padà àwọn tó yí ipò tó bọ̀ ipò tó ti ẹ̀yẹ̀ sí àwọn àfáàmẹ́sà ń gbé Allah subhanahu wa ta'ala kí mìkà ìmọ̀ ọ̀rọ̀ òjò bá ní iye òdì wọn òjò kan náà ṣùgbọ́n wọn láàkì nà lọ́wọ́ àti sàfihàn fún wa kẹfà ẹ̀ṣá àmọ́ ọlọ́pàá subhanahu wa ta'ala inú wa máa kó òjò ibi ọmọ wa wù náà wà jọ pọ̀ sí. mọ́tàlẹ́ káṣọ pẹ́lú ọ̀fẹ́rẹ́ one thousand tà sí gbogbo ayé ó ti di ọmọ ọ̀rọ̀ ọba lè wù lọ́dún ọba kan rẹ̀ nínú ẹ̀sìn nàìjíríà kọ̀rọ̀ ń dẹ́ẹ̀dì sí Ghana kọ̀rọ̀ kiri kan nínú ọmọ bàbá ní gbogbo tí ọmọ àjẹ lọ́dún one thousand ó lè di ẹ̀mí nígbà mọ̀rọ̀ tó fọ́ ọlọ́dún ó fọ́ one hundred níbàámu sí gbóńkálukú bá ṣe wá ń gbọ́rọ̀ sí ọlọ́run bá lẹ́nu sí níbàámu sí gbóńkálukú bí àpàṣẹ bá ṣe gbèrò ọrẹ sí kíkẹ́ wọ̀n sí nínú ìlú yẹn àmìhìm alọ́sọ̀rọ̀ akíníkà ìlú ọmọ ọrọ̀ òjò a sì rẹ́rìí wípé iye òjò kan náà ní ọmọ ọrọ̀ inú ìmọ̀ta wá rí nípa mìkáyìlì onáda àdífà Anas ibn Malik radiyallahu ta'ala anhu ọ̀dọ́ Anas ibn Malik ànábì náà ẹ̀mọ ìṣesí rẹ̀ ẹ̀fọ́ àdúgbò mi jìbìlẹ̀ rẹ̀ pé yíya Jibrin Jibril kí ló dé tó fi jẹ́ yí pé máa rọ àìtò nìka yìí làbọ̀ ìkà ọ̀tọ̀ ànábì sọ fún Jibril rẹ̀ pé kí ló fà tó fi jẹ́ wí pé nìka yìí rè tí máa tẹ̀lé ẹ̀ tí mo máa ń gbọ́ ọgbà kí ló fà tí ìrìn kọ́ rẹ́rìn rí náà ànábì mi Jibril bá ń pé ìrìn kílẹ̀ ìrẹ́rìn gbogbo wàhálà ti wá náà ìrìn kójú ẹ̀rẹ́rìn ah, jìbìrì wá ń dàbí sálẹ̀ rẹ̀ wípé ìtọ́fà ni wípé máa bá ìkàmì ìkà ìrù mú ń bò ó padà ọ̀wọ́ àrùn láàárọ̀ àdébí ni mìkà ìrù kí kúsìkò lè kú fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n nítorí bí òun ọlọ́run bá ní kọ́ mọ́ ẹ̀fún àrísìkì ọlọ́run bá ní kọ́ mọ́ bí ó tó ọ̀rọ̀ òjò ọlọ́run bá ní kọ́ mọ́ tó tó bí rúbí ó ṣe bá nǹkan kí lọ́wọ́ èwo ni òníwù ìfẹ́ àti àánú ẹ̀yọ́ màdájá dámọ̀ pọ̀ lọ́tẹ̀ rẹ̀ ṣùgbọ́n mìkà ìrù kọ̀ rẹ́rìn mọ́ níjọ náà ti dáná báyìí pé iná rẹ̀ ó ń wọ́n pa àwọn ẹni pápá yapa tòun sí nínú àwọn ẹ̀dá nínú jìnnà ins nínú àwọn ìtàlùjẹ̀nu ìfẹ́ ṣáfọ́kù ìfẹ́ tí bí káyìn ní sẹ́yìn rẹ̀ pé ó lòun mọ́kú tó bẹ́ẹ̀ sí kárí síkì bẹ́ẹ̀ sí nínú sẹ̀dá ayé tẹ́mi yóò fi tẹ́mi ní ayé gbé ó nà ó rí gbé ìfẹ́ ìlọ́wọ́ mẹ́ka yìí tó jẹ́ pé ẹ̀rí ọ̀pẹ̀ kẹrẹ̀ rí ájọ́lọ́ ti dáná subhanallah jẹ́mọ́ tó bá jẹ́ pé mẹ́lá pẹ́lákùn màláìkẹ́sì láàbá ló ń páyà ọlọ́run ọba débì títì mẹ́rù ná wọn olówó ọwọ́ o màláíkà wọn ò sí ní ẹni tí ọwọ́ náà o kẹ́lẹ́ máa sọ nípa ọ̀rọ̀ tí kìtẹ́bí àsán jẹjọ tó bá dé pò wá ní àánú lórí wa báyìí tó fi débi pé kò rẹ́rìn láti rọ̀ dídáná bó wá lè ní àti tọ́jẹ́ pé àlọ́ subhanahu wa ta'ala ewu àwọ̀ náà kò kúrò rí wa kẹ́lẹ́ sọ fún wa pé ọ̀sẹ̀ tí ò lága méjì nínú wa àga àkẹ́ nínú àlùjẹ́ náà àga ọlọ́nkọjọ́ jáde kó já wà ní ẹjọ́ wà jẹ́nà fàyídẹ́ tẹ́yẹ̀ bá wá ń gbé nínú yẹ wípé mọ́lákù kan ní mọ̀láìkọ́ lọ látara àánú àti bó ṣe nífẹ̀ẹ́ wa tó ń páyà ẹ̀ẹ̀rín ọ̀dálẹ́nu rẹ̀ látara pọ́nà sọ̀rọ̀ dá iná bó wa ń tèmi àti ń tẹ́lẹ́ gbogbo àsìkò báyìí bí ẹjọ́ òní ṣe ni sáyà sí bẹ̀rẹ̀ rẹ̀ ó sọ mọ ní tí mo mọ̀ ní ìlànà ẹ̀ bá sì mọ díẹ̀ ní yíkù kálukú yóò tó ní tí a bá sọ̀rọ̀ yóò fi ojú àwọn ìdálù kìyàmà ni abẹ́rún kọ́mọ́ sílẹ̀ ìsìnwá pẹ̀lẹ́pẹ̀lẹ́ fàyídán mikael òun náà ní mọ́lápù ẹlẹ́ẹ̀kejì tó tún súnmọ́ nípò gẹ́gẹ́ bí jibril tó jẹ́ pa àsopọ̀ òun mójútó kí ni o ìmójútó bí Allah ṣe ń rọ́jò ìmójútó bí Allah sọ̀rọ̀ bí ó ṣe mú irúgbìn jáde ìmójútó bí arísìkì yóò sì máa gbọ́ ọ̀wọ̀ oníkálukú àbí Allah subhanahu wa ta'ala wọ́n sàlàyé fún ọdí àgbẹ̀yẹ táǹsì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 قال كثير من العلماء بأن أرض المحشر هي أرض الشام ولذلك رأينا من الأحاديث الثابتة أن الله سبحانه وتعالى وكل بعض الملائكة حفظ أرض الشام كما قرر العلماء رحمهم الله تعالى نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا جميعا لما يحب ويرضاه واذا من الذين يستمعون القول فيتبعون أحسنه أقول فرح بسؤال مسلم لا كثير أقول على كل النبي صلى الله عليه وسلم ẹ̀tọ́nà ọba arákùnrin bàbá jẹ́ ìkẹ́ àtàwọn fún wa ọlọ́ba ní sí àlékún ìkẹ́ àtẹ̀rẹ́ fábílì sallallahu alaihi wasallam àti àwọn aráàlú àti àwọn sọ̀hábà rẹ̀ náà nígbà mú sí ọ̀rọ̀ àwọn mọ̀lẹ́kà tí a ń bá lọ aṣọ yìí pé nínú àwọn mọ̀lẹ́kà tí Allah subhanahu wa ta'ala tó tó jẹ́ kí a rí ọ̀rọ̀ ọkọ̀ wọn látọ̀dọ̀ àwọn àdébí sallallahu alaihi wasallam òun náà ní mọ́lákùnkà tí Allah subhanahu wa ta'ala gbé iṣẹ́ tó lábàárí lọ iṣẹ́ ìwárè ó ń retí rẹ̀ iṣẹ́ ìwòjì tó ń ṣe òun náà ní anáfòfin òun náà ní ìfọ́n sínú àgbẹ̀lú ìfà sínú tá a lè fi jọfèrè tí Allah subhanahu wa ta'ala tó gbélé lọ àwọn àfáà nígbà tí wọ́n júwe mọ́lákù yìí ó ní bàbá a lè tara ní tó gbé lọ tàfi máa nígbà tí àwọn àfáà júwe nǹkan tó gbé lọ táà ń pè ní agbẹ̀nu tó fẹ́ fọ nǹkan sí wọ́n ní ó tó mọ́lábẹ̀tà máṣọ̀kọ̀ mọ́gbẹ̀ ó tó nǹkan tí ń bẹ láàrin ibi tóòrùn àti tóòrùn ti wọ̀ tó bá jẹ́ wípé báyìí ni tí mọ́lákù yìí gbé lọ ẹni ó gbé gidi lọ́gbọ̀n olùsí àtó wọ́n ní sí mọ́lẹ́kù tá à ń sọ náà ni à ń pè ní Israfil Israfil ààrí ọkọ̀ nínú Al-Qur'an Al-Karim ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ó sọ àwọn òròyìn tí ó sì fún wa ṣùgbọ́n a rí òkò àkúdà àhánábì sallallahu alaihi wasallama tó nípa níbi ìmọ̀rin sọ pé Allahumma ìwọ ọba wa rabba Jibril wa ọmọ tó ní ìsìnrọ̀fíìlì náà àrùn fíkà mìíràn náà mọ́ mọ́ ń fi ọwọ́ àṣọ báwo ni màlàyé kápẹ́tẹ̀tà ìgbọ́sẹ̀ tóbi tó tí wọ́n pàtàkì tó gbọ́dọ̀ tó wá dára mọ́ ń fi tóbi rẹ̀ ìwọ́sọ̀ kúrò ní gbígbóná náà nínú àbáwọn sánmi bákan náà sọlá ń gbà mí tó bá nílò tó bá yẹn láfílà lóru wọn nínú táwọn àmọ sọ òun náà ní àfikáàrù tó yẹ wọn eléyìí náà lọ́dà àpàjùbọ́rọ̀ àpàjùbọ́rọ̀ ayé pọ́nlẹ̀ nìkan ìwọ̀n ìsọ̀fíìlì àníbí ọ̀sọ̀ àfikáàrù ìsọ̀fíìlì àwọn afọ́ àdìsẹ́wò ni ọlọ́run gbẹ́gbẹ́lẹ́ òun lọ́ntì ẹ̀ òun náà ní wípé a ń lo ayé lọ báyìí nígbò bá di àsìkò tí Allah subhanahu wa ta'ala fẹ́ pa ayé rẹ ó di gbá òkè àmọ́ fẹ́ tó Israfil òun náà ni yóò fọn fífọn tó bá fọn yìí lórí fífọn apákan náà ó túmọ̀ sí pé ẹ̀ẹ̀mẹta ní ọ̀fọn apákan ní ẹ̀ẹ̀mejì ní ọ̀fọn méjèèjì náà ó ṣe é papọ̀ fífọn àwọn tó bá kọ́ fọn òun náà ni sọ́kù ṣẹ̀ríìt tó bá fọn fèrè gbogbo ẹ̀ ń bẹ fífẹ́ ẹ̀kejì tó bá fọ́ òun náà ni wípé oníkálùkù yóò mọ̀ ọkú kíkú yìí náà yóò sọ pàbí táwọn tọ́lọ́sọ̀rọ̀ ṣe kíni o tí ó fi mọ ẹwà dìde táwọn yóò fi mọ dìde fífọ́ ẹ̀kẹta tó bá tún fọ́ yẹn yóò mọ dá àwọn èèyàn jọra ilẹ̀ àti ìmáṣà síbi tí Allah subhanahu wa ta'ala tó fẹ́ kó wà jọ sí àwọn afọ́wọ̀ wá ní mọ́lẹ́kù yìí nínú ìmọ̀tẹ́rù sọ fún wa òun náà ni wípé tá a bá rántí àwọn mọ̀lẹ́kà yìí pé nínú ọ̀dọ̀ ọlọ́run wa dá ọ̀nà ìka jẹ́ pé iṣẹ́ tọ́lọ̀ gbére wọn lọ́yìn ọ̀nàgbára àbí wọ́n sọ́kùn sọ́ábà jẹ́ pé pé kí ló fẹ́ fà tí fi máa rí ayé ní ààyè ìgbàdùn tí mo máa lo ayé bẹ́ẹ̀ pé ní mọ́ àfihàn ìta ọ̀sìn ìmáàlì ó sọ náà bá ní kí ló fẹ́ fà tí mo sì gbàdùn lo ayé tí mo sì mẹ̀kẹ́ mọ́láàbù kan mẹ́ tó gbé fèrè lọ́wọ́ kí wá ní tí ń ṣe o yẹn ń lọ ìlà àṣírà náà àti bí fèrè tó gbé lọ́yìn tí wọ́n ń kọjú sí àlàáṣẹ́ ọlọ́run ọba ni yàtọ̀tì ìrètí pé kọ́lọ̀kọ́ bọ́ pàṣẹ kò tí ẹ̀ sì ju kọ́dà kò sẹ́jú báyìí torí pé ń bẹ̀rù tó ń bá sẹ́jú kọ́lọ̀ pàṣẹ tó ń bá sẹ́jú wọn pàṣẹ fún òní gbọ́ ọ̀fẹ́ míìsì àtúntò ń fẹ́ ní ọ̀fà fèrè lẹ́wọ̀ àbí ní sẹ́bi eléyìí tó yẹ kí kọ́lọ̀kù yẹ iṣẹ́ ẹ̀ tiẹ̀ ó mójú tó pé tẹ́kọ́lọ̀ sáàbì kí n fọ́ kí n fọ́ náà sẹ́bẹ̀ ebi èrò níwọ̀n àkó ayé bí ẹni pé ìdìbò láyé sí fa ìdá ẹ̀kọ́ náà nílé ìpín àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọba sùkánà dára bára sí wọn. ìsúnmọ́fíìlì aláwọ̀ ni yóò fa fèrè nínú àwọn màláíkà tí Allah subhanahu wa ta'ala tó tún mú wa ní ìròyìn wọn dára Qur'an ṣùgbọ́n tí ààrí kànáà bí ọ̀sán mọ́ wọn kọ́ dá ọ̀rọ̀ fún wa pẹ̀lú ọkọ̀ ní pàtó òun náà ni malakul maut màláíkà ti ń gbẹ́mì tí àwọn ọmọ ń pè ní Azrail kápò malakul maut ní Azrail gẹ́gẹ́ àwọn ọmọ sí mẹ́kù eléyìí kò sí ẹ̀rí kankan fún nínú al-Qur'an bákan náà kò sí ẹ̀rí kankan fún nínú sunnah Muhammad sallallahu alaihi wa ọlọ́run ọba nígbà tí sọ̀rọ̀ ẹ̀ olùkúlù kàtàwàfà òun mọ́lákù mọ́wòtì lẹ́nu wò kí lábẹ́ tó ọlọ́run ọba ní ẹni tí ó pààyè òun náà ní mọ́lákù tá a ní kọ́ máa pààyàn Allah subhanahu wa ta'ala kò pẹ̀lú kọ̀kẹ́ àdúgbò sọlám náà kò pẹ̀lú kọ̀kẹ́ fáwọn sọ̀hárà fàyídá fàlùkọ́yò kò lò ó anàtẹ́fì ní wàjá àlùláwà àrùsọ̀ sọlám òun náà láàmú pé à ní ìpè ní gíní mọ́ àsàrà ìlú mọ̀ pé àsàrà ìlú ti fẹ́ gbẹ̀mí ẹnìkan rárá mọ́lákùlì mọ́ọ̀tì nítorí wọn pè fún àná mọ̀láìká ti ń jẹ́nu ọlọ́run bó pè ló kọ́ pàtó kẹ́lẹ́ bó ṣe pé jìbìrì ló kọ́ tá a gbọ́ ó pè nìkan ìlú kọ́ tá a gbọ́ ó pè sọ́bí ló kọ́ inṣàlọ́ tààlà àwọn ǹjẹ́ àwọn mẹ̀lẹ́ká mi ò tún kù á pàṣàlàyé rẹ̀ bíi mẹ̀lẹ́ ìdára ṣùgbọ́n kí lọ́pọ̀ táwọn mẹ́rin lè fi wà tá a fi kọ́kọ́ kọ́ wájú ni pé tí ẹ máa ń sọ pé àwọn àwọn mẹ̀lẹ́ká tí wọ́n jẹ́ kúrúsà kùsà jù náà mẹ̀lẹ́ká mẹ́rin ni ni wọ́n ìlọ́fà nígbà tá a bá ti jọ̀rọ̀ wípé sí àwọn mẹ̀lẹ́ká ṣé wọ́n ó kú àbí wọn ò ní kú bíi mẹ̀lẹ́ ìdára àwọn mẹ́rin náà ọ̀rọ̀ kan àṣírí wọn wípé àwọn mẹ́rin bí wọ́n ṣe lọ́lá tó tí ẹ lápọ̀lẹ́ tó sáwọn olóòkú fáwọn ìdájọ́ سوون يبو سبع قدرة بس إن شاء الله تعالى مجبرين أن يراه نكلم منهما في الخطبة القادمة نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا جميعا لما يحب ويرضى اللهم علمنا حق الحق وارزقنا اتباعه وارنا باطلا باطلا واسكن سلامة اللهم اجعلنا من عبادك المخلصين المخلصين اللهم اجعلنا من أولئك من المخلصين المخلصين اللهم أنصر المسلمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اكفنا بحلالك جميعا على حرامك واجعل من عما سواك واعلموا عباد الله أن الله سبحانه وتعالى أمركم بأمر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 الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد